إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين في هذه الصبيحة نلتقي معكم في مجلس التفتيش والذي يأتي دوره في كل صباح السبت توقفنا عند آية مئة وثنتين في قوله جل وعز واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا الآية فخير ما نفتتح به تحية أهل الإسلام والإيمان قائلين السلام عليكم ورحمة الله وبركاته أدقف الواوى أجري إجاقة الله atọrọ àlékún ìkẹgẹ fojúṣọlá muhammad الله wasalamu alayhi eléyìí ni ìjókòó wa tí wọn wáyé ní gbogbo òwúrọ̀ ọjọ́ sátọdé ọjọ́ àsídì ìjókòó tafsir níwọ̀nba àsìkò òun náà ni afẹ́ tún tẹ̀síwájú Aya bíi tí a dé òun náà ní àyà ọgọ́rùn kan àti méjì àyà yìí ó ti ń tó jòkó mẹ́rin tó túmọ̀ sí pé etí ò kéré sí oṣù kan òun náà ní àlàyé lọ lórí àyà yìí ìtọ́fà. níkáyà ikó ewu ńláńlá tí olúwa tó sọ wà lára ń bẹ ntọ́fà èṣù àwọn ẹ̀dá kan nínú ẹ̀dá ọba ni wọ́n olùwàjò yé wa iṣẹ́ tí wọ́n ń ṣe nípa ètò pẹ̀lú ìdán ntọ́fà òun ni nínú tó so ọmọ ènìyàn àtàlìjànú pọ̀ ọjọ́ bí àwọn àkíyèsí tó ti ṣíwájú wípé ọmọ ènìyàn láṣepọ̀ pẹ̀lú àlìjànú ọba Allah subhanahu wa ta'ala ọ̀dà wa lọ́tọ̀ọ̀tọ̀ oúnjẹ wa ò papọ̀ oorun wa ò papọ̀ òní a máa fẹ́ra wa. kò ní akọ́lé fún wọn bí wọ́n bá kọ́lé tán yọ yàrá àtàlìjànú náà sọ́tọ̀ ẹ̀dá làwọn náà kò sírú ẹ̀ kò sí pé níbi tẹ́ ẹ ti papọ̀ rí bí kò ṣe pé olúwa iṣọ́ wà lára ẹ jìnnà sí wọn o kódà bíran wọn ṣe rírè bí ṣe wọn ṣe rírè àwọn tó ń rí yín ẹ̀yin lẹ́yìn ò rí wọn ẹ ṣọ́ra. fún wọn ẹ má laṣepọ̀ pẹ̀lú wọn tọ síbẹ̀síbẹ̀ ọmọ ènìyàn gbọ́rọ̀ ìdùnnú àlìjánu òun náà sì ní kọ́mọ ènìyàn laṣepọ̀ pẹ̀lú ẹ̀ torí kò sí tí ó gbé mọ́lé lọ́wọ́ yorùbá ọ̀fẹ́ kópa àwọn báyìí gẹ́gẹ́ bí aya yìí náà ṣe tún fi وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر أتي إيت السواج وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر إشتى الجنون شيء هنا كبك فيري ليومين يلوه ìyẹn ni pé àwọn èso àlìjànú àkíyèsí ti lọ fáwọn ẹni rè wọ́n bẹnu àlìjànú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí wọn ò túmọ̀ sí pé kí èèyàn máa wá ẹni rè kí nínú àlìjànú pé àlìjànú rè làwọn ń bá ṣe rárá kò sí àṣepọ̀ láàrin ọmọ ènìyàn àtàlìjànú bó ṣe wù mọ láti fi jọ́sìn ni àbí láti fi súnmọ́ lọ́hùn ẹ̀dá tí wọ́n ń bẹ lọ́tọ̀ torí wípé orí ilẹ̀ làwọn àjọ ń gbé àjọ ń gbé lórí ilẹ̀ ni gbogbo tó lè wá la ọmọ ènìyàn kúrò níbi aburú wọn torí ẹni tí ò rí téèyàn ò rí tó ń rí yàn ẹ nínú ìgbàdẹ kọlù àwọn náà rí wa àwọn ò rí wọn ẹni tí ń kọ́ra ní ọmọ ènìyàn yòòbó ni ẹni tí ń sọ ni tá a mọ ọlọ́run sọ wá kúrò níbẹ̀ ọmọ yẹn nù ó ká tó wá sọ pé ẹni tá rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Islam ló wá jẹ́ àmọ́ ìwọ̀ wọn ipò wọn ààyè wọn àti bá a ṣe lè ṣọ́ra kúrò níbi aburú wọn òjíṣẹ́ ọlọ́run anabi محمد عليه الصلاة والسلام الصلاة salam ọ̀sàlàyé àlìjánu أبي ìyàwó ni wọ́n àbí afọ̀n irú ẹ̀dáwó ni wọ́n kí ni wọ́n ń jẹ kí ni wọ́n ń mu àyẹ̀wò lẹ́tì bá wọn àyẹ̀wò lẹ́tì bá wọn kódà tó fi dénú létà ń sùn wọ́n máa ń wọ̀ sùnsùnsùn wọ́n máa ń wọ̀ káàkiri wọ́n sì rẹ́dí láti penetrate sára ọmọ ànábì ádámà àmọ́ ò gbogbo ọ̀nà tí yẹn lè wá fi jìnnà sí wọn tí wọ́n sì fi jìnnà sí yàn ló ń ṣe ọlọ́run wá sàlàyé bọ́n wọlé dárúkọ ọlọ́run bọ́n fẹ́ jẹun dárúkọ Allah bó jẹun tán dárúkọ Allah mo fẹ́ lọ sùn abọ́ tó fi jẹun wọ́n sì í lẹ̀ pàdé àbí kò dé wadhkuru ismallahi alayhi kò sì dárúkọ olúwa ìpọ́n ní àmú ní ike ní rọ́bà ní mọ́ṣílẹ̀ dé kọ́dàbọ̀ ọ̀bá rí wọ́lọ́wọ́ àǹtà àríbọ̀ àléhì ọ̀rọ̀ bí ó ṣe gí lọ́bá rí náà lé rọ́bà ìpamẹ́ omi tó mú wadhkuru ismallahi alayhi gbogbo àwọn nǹkan wọn bọ́bá wá fẹ́ sùn lálẹ́ èèyàn fẹ́ sùn tó gbẹgbẹ́ lílé ànábi ni má gbàgbé káyà tálkùrúsì èṣù wọn ò ní dọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé bíyàn bá ṣe gbogbo nǹkan wọ̀nyí ó lè atẹ́gùn èṣù lè fẹ́ àwọn sì ní ẹni dán ni wọ́n ẹni bí ni wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn aláburú wọn mu'awwidat kúrò wallahu ahad lọ́rọ́bì falákì lọ́rọ́bì náà tó ń ṣe ọlọ́run fi jáde láyé kó fi àwọn nǹkan yìí lẹ̀ o lálẹ́ yóò kà yóò sì ra abẹ́tọ́ níwọ̀n bá tọwọ́ yóò kọ́kọ́ bẹ́tọ́ yóò sì ka bisimilahi kulwallahu ahad lọ́rọ́bì falákì lọ́rọ́bì náà yóò fi ra bí tó bá kálá rẹ̀ yóò sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ni yóò sì lẹ́ẹ̀kejì yóò sì lẹ́ẹ̀kẹta nàbìtúndẹ̀ tó bá kà á mánà kó tó sùn ó ti tó àwọn onímọ̀ wọn dára dó lórí eléyìí ó ti tó lànàbí wí ó ti tó níbi kíni níbi gbogbo aburú ni ó ti tó níbi gbogbo ètò lè ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni àlìjánu a máa fi ọmọ ènìyàn ṣeré làákàyè rẹ̀ kọ́dà lójú oorun ẹlòmíì ò fi sájìde ènìyàn lé òun ni ta ni lé ọ́ wọ́n nà òun ni ta ni nà ọ́ gbogbo nǹkan yìí ọ̀gọ̀rọ̀ rẹ̀ lọ́mọ àlìjànù èyí ń lọ bẹ́ẹ̀ bọ̀bá wọn jáde nù lé jọ kí n ò wí gẹ́gẹ́ bí àzíká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ àwọn tó bá ti wá láṣepọ̀ pẹ̀lú àlìjànù yìí àwọn tó ti láṣepọ̀ pẹ̀lú wọn àwọn là ń pè ní sahara ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ wọn nù áyà yìí àwọn kan bẹ́ẹ̀. wọn gbọ́rọ̀ wọn gbọ́rọ̀ wọn làwọn wà ní o àwọn wọn agbára wọn wọn pò wọn wá nǹkan kan wọn wá kan pàṣẹ kó sì máa ṣẹ lórílẹ̀ wọn làwọn kan bẹ ẹyin làwọn orí wọn wọ lọ sá báyìí lọ pè báyìí dẹ́lẹ́ pọ̀. àwọn kọ̀báyì ẹ̀rí pé nǹkan tí wọ́n dàpọ̀ àwọn nǹkan ẹ̀gbìn nǹkan dọ̀tí òkan mímọ́ wọ́n lè lọ dàpọ̀ mọ́ nǹkan ẹ̀gbìn tọ́jú máa irú ẹ̀ àjànú òde yọ̀yọ̀ sí wọn lójijì máa lọ fa nǹkan báyìí máa ṣe báyìí wá jẹ́ nùrù àbí kó jẹ́ nínú òkùnkùn ìwọ nìkan tí mo ń rí gbogbo tó o rí ẹlòmí ò fi sá jáde ó ní sàtẹ́ lọ́wọ́ lọ́yàwó rẹ̀ ọ̀sàtàkùsà ni orí ikú rẹ̀ yìí wọ́n fún ládéhùn o pé ó rí o mọ́ta ṣùgbọ́n tó rí ọ̀tayọ tó lè dúró tì mélòó mélòó bẹ́ẹ̀ gbogbo nǹkan yìí olúwàjú yé wa pé ọmọ ènìyàn láṣepọ̀ kankan pẹ̀lú àlùjánu àwọn ẹ̀dá ọlọ́run ọba mi wọ́n bẹ tó ṣe wípé òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ó jẹ́ àmọ́ àṣepọ̀ wa àti wọn kọ́dà bá rí wọn náà àwọn làmọ̀láìkà ẹni mímọ́ ni wọ́n lọ́wọ́ ànábìyà ni ẹ má tijú wọn o ẹ má ní wọn lára o ẹ bá wọn lò báyìí o gbogbo ọ̀nà tí màláìkà tó fi láṣepọ̀ pẹ̀lú ọmọ ènìyàn lálùkùránì sálàyé inṣàlá Muhammad ló jẹ́ àmọ́ lára ẹ̀ ọlọ́wọ́n bá ń yàn wọ́n kiraman katibin ya'lamuna ما تفعلون، wọ́n bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ wọ́n ṣàdúà fáwọn mùmìnì ní àwọn màláìka ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti gbà tó máa bá ti wà lápò dùkẹ́ ìyá ẹ̀ lọ́mọ èèyàn ti láṣepọ̀ pẹ̀lú àwọn màláìka ọ̀tọ̀ làwọn tán wá jókòó ìdánilẹ́kọ̀ọ́ jókòó alukur'an ilé ẹ̀kọ́ bí tọrọ rí ti ń ṣẹlẹ̀ ẹ bá àwọn mọ̀láìkà ọlọ́wọ́n bá ń bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àṣepọ̀ tọ́mọ ènìyàn fi wáyé tí ó fi tẹ̀mí kọ́dà ń jẹ́ tí ọba jáde láyé àwọn tí ó tún gbẹ̀mí ẹ̀ àwọn wo ni alimalaika malakul maut òun ni ó gbẹ̀mí gàgà ṣùgbọ́n mi ni ó ti rí àwọn àlejò kan lásìkò yìí òun làwọn màláìka ti gbẹ̀mí tawaffatuhum rusuluna wahum la yufarritun tí wọ́n gba ẹ̀mí àmọ́ láyìíká láti gba ẹ̀wò láti inú àpòdùkẹ́ tí o ti fi lọ jẹ́ pé ọlọ́run kò tún wá tán síbẹ̀ ní kọ̀rọ̀ sàárè malakan munkaru wa nakir so táwọn mọ̀láyìíká wọ́n níwọ̀ wọn wọ́n nípò wọn ó sì yẹ kí mùsùlùmí máa ti jú wọn àti bó ló ti yẹ ká bá wọn kọ́ra báyìí wọn gbogbo eléyìí ní islam sọ àmọ́ àwọn àlìjánu rárá rárá nínú iṣẹ́ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀mí ọba allah ló wọ́n sàlàyé òjíṣẹ́ ńlá muhammad aleyhi abdul salati wa azka ataslim ló jẹ́ àmà nínú ẹ̀ òun náà ni pé wọ́n kọ́ àwọn èèyàn ní kófóró kófóró òun náà sì ní dán ìdán olùwà wa ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah tọ́ ẹ má wá ṣe tí wọ́n ṣe tán wọ́n pè gèdè ní aṣọ ni wọ́n gbà ní bàtà yẹn ní kò ní wọ́n fẹ́ sọ́jú atẹ́gùn ní wọ́n béèrè ọkọ̀ yẹ́ ẹ̀ ní gbogbo ọ̀nà tá a máa fi ṣe ọlọ́ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ògùn tó máa wá gbà lérò yìí ẹ má rò pé bóyá wọ́n ní alikowa alimutulaka agbẹ́ni mo wá sá àwọn àràn kan bẹ̀ báwọn pé a àwọn èèyàn lé o àwọn èèyàn ní agbára o wọ́n ṣe kínní kan o ẹ̀mí ayé lè ayé ò sí a ọ̀ya máa ti ayé ìtí ìtí ń gbèsè ayé jẹun ayé lè ayé lè èèyàn. wọn bá gbàyàn mọ kọ wá jó kọ ọlọ́run wá fúyẹ́ lẹni ẹ ìdarí sọ́dọ̀ ọlọ́run kò nítumọ̀ lẹ́ni ẹ̀ ntí ọmọ ara kìíní bi ọmọ yìí ayé le ee ẹ mà kọ ayé ma le ayé le ayé le ayé le ó sì gbàgbé olúwa ọba tó ṣe kó ni wà máa bí wọ́n rí nábìyìn ní ahadin bi àní wọn ò ní ìnira kan tán lè fi kàn yẹn àti tó bá ṣe déédéé tọ́lọ̀ wọn bá fẹ́. láàrin islam yóò yé wa òjíṣẹ́ ńlá muhammad aleyhi salatu wa salam ó jẹ́ àmà àwọn ẹni bí wọ́n ní ìkàtà ṣe iṣẹ́ nígbà míì tó bá ṣe déédéé fífẹ́ olúwa yóò múre wò wọ́n lè wọ́n lè ṣe sábàbí sábàbí kàdìgbólóhùn yìí mú wọ́n lè jẹ́ sábàbí kọ́rẹ́ yẹn wọ́n lè jẹ́ sábàbí kéèyàn máa ṣe kàtàkàtà wọ́n lè kó sí aburú tí wọ́n lè kó báyàn tí wọ́n lè ṣe sábàbí ẹ̀ ṣùgbọ́n o ìlà bí ìrìnìlà kéèyàn mọ̀ kó ti wà nínú àkọọ́lẹ̀ olúwa ni ọ̀gọ̀rọ̀ àwọn mufasiri wọ́n ní ìlà bí kọ́bọ́ ìlà ó ti ṣe déédéé ńtọ́lọ́hún àwọn kàkà ti ṣe sábàbí àbúrò ẹ̀ ni bó ṣe rí rè èèyàn bá ti wá kó nǹkan yìí lẹ́mìí tó wá òun lọ wá wo wá gbérù yéè báyìí báyìí kò sí bó ṣe lè jẹ́ ìmọ̀nì ọ̀padà fúyẹ́ ìmọ̀nì okò lẹ́mìí ẹ̀ kò ní lè sáàdì ọlọ́run ọba mọ́ àwọn èèyàn bẹ bẹ́ẹ̀ irú sẹ̀mí lónìí kọ̀ wá sí ìsinmi kò sí fọkànbalẹ̀ wọ́n ní ìrántí ọlọ́run ọba tó ṣèlú ni a ẹ̀bà eléyìí ọmọ pẹ́ èyí tó yára yára ayára ní wá ògbóró àwọn èèyàn báyìí ìmọ̀nì yẹn ti lẹ ẹ̀mí yẹn ti fúyẹ́ ọ̀là irú ẹni bẹ́ẹ̀ pé múra káwọn àtàrù rẹ èyí tó ṣe láàárọ̀ èyí tó ṣe nírọ̀lẹ́ alukóra áàní ní kíkà wọ́n fi ṣeré alìmánì wọ́n fi ṣeré al-amalu salih ìgbà ní mímọ́ gbogbo ẹ̀ yóò fúyẹ́ lẹ́nu ẹ̀ ní ní a n ti ń ṣe òun jù báwọn lọ ọ̀rọ̀ ayé lé ju gbogbo àní ẹ̀ léyìí sẹ́yìn òwú igi nǹkan wọ́n máa dáhùn lójijì ìwọ̀n adán ẹ̀ àwọn kan tún wí pé a nǹkan bá ṣe kìnnìkan pé ebi nígbà tó nǹkan ṣe lòun fi jáde síta tóró pé bóyá ìtẹ̀yàn fi kó náà ìtẹ̀yàn fi kó bí òun náà laburú òun náà níbi àbẹ̀olúwa kọ́mọ̀sẹ̀ wá fitinatan lilladhina kafaru ọlọ́mọ kó wa lé mọ̀sẹ̀ wá fitinà fún wa mọ̀sẹ̀ kó wa lé wọn lọ́wọ́ ṣùgbọ́n mùsùlùmí oníbùkátà ti ìmánì olúwa ni wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah kò sí aburú kan tán lè fi ka ènìyàn àfi tó bá ṣe déédéé tọ́lọ́wọ́n bá fẹ́ òun náà ni al-iradatu al-kawniyatu al-qadariyya èyí tá a ti pàkíyèsí sí pé ọlọ́nkàn ní nǹkan èèyàn ṣẹlẹ̀ sọ́mi ènìyàn lásìkò náà ni ó wà ní àkọọ́lẹ̀ ọlọ́run tó wa yata'allamuna ma yadurruhum wa la yanfa'uhum gbólóhùn yìí náà nínú àwọn gbólóhùn fẹ̀yẹ̀ kí atúndára dó ni wọ́n ta'allamu ṣẹ̀wárí tí wọ́n ń kọ́ yìí irinkunrin yìí ní tí ó kó nira bá wọn ni wọ́n láyé ọ̀fàrò ọlọ́run ní wọn ò ní jèrè kò sáǹfààní bẹ̀ fún wọn ẹlẹ́mi ọmọ wa béèrè bí a wọ́n ṣe ń tán fẹ́ wọ́n ń jẹ́ ń tán fẹ́ wọ́n lágbára àwọn làwọn èèyàn ń hé àwọn náà ń pariwo ẹ̀rí bá ṣe ń fúlò ní ọba láti ní wa yata'allamuna ma yadurruhum wa la yanfa'uhum nǹkan kan ti kọ́ yẹn nǹkan kan ti mọ̀ yìí nítorí kò bá wọn ni kò lè ṣe wọn láǹfààní òun lọ fà tí a bá rí onídán àwọn tí wọ́n ń pè lálágbára ẹ̀wọ̀n yìí òun yìí ní fọkànbalẹ̀ wàláhì wọ̀nyí ní fọkànbalẹ̀ àwọn náà tó bá ṣe tó àsìkò kan ọ̀la máa ń bà wọ́n lẹ́rù amákòjú ẹnìkan wa láwùjọ wa lónìí nílùú yìí báwọn yẹn tó máa mọ alálìjànú tó máa kó kọlẹ̀ báyìí wọ́n ti ká wọ́n máa pè báyìí wọ́n ni alálìjànú nù ọ̀dà mi lójú abásokọ̀ rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ alárìjànú burúkú burúkú làrákùnrin ọwọ́ kó àwọn ọmọ rẹ̀ ọmọ bíi inú ẹ̀ ọwọ́ kó wọn lọlé ẹ̀kọ́ àwọn onísúnà àwọn tí wọ́n ka kùránì tán ka súnà nábì báwọn yẹn náà ṣe rí lọ́ọ̀kan tó yọ ọ̀yà tí ò sì ká kí ni wọ́n bí ọkùnrin níbo ni à ń lọ ó ṣìnà ní ló fi wọlé salamu aleykum ẹ̀yin la wá wá ní ṣé ò sí ó ní àwọn sáàpù dà nkankan ṣé ò sí níbí báyìí ó lẹ́yìn náà la ẹ̀yin náà ní ìwé dọ́dọ̀ yín ni ẹ̀yà yọjú sí yín ẹ̀yin náà la wá wá ó ní ọ̀dà wọn ń bọ̀ ẹ̀jọ̀kọ́ ń bẹ̀ wọn ọ̀dà ẹ̀jọ̀kọ́ wọ́n sì tó ká ọmọ lọ́wọ́ wọn ní kílódé ó ní ẹ̀rọ kan àwọn yìí ẹ dákun torí ọ̀rọ̀ gbogbo iye tó wọn bá jẹ́ kò sí problem ẹ̀mọ mo ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe yà ilẹ̀ jẹ́ kán yà ẹ̀dá kù torí àwọn ọmọ pa wọn lọ́la àwọn ọmọ tó ń yìí wọn ò tún gbọdọ̀ ṣe àgbákò tó ń ṣe mọ́ àwọn ti bá tàwọn lọ oníṣẹ́ ni wọ́n máa wo àwọn ẹgbẹ́ òun olóhùn àwọn ẹgbẹ́ òun wọ́n nílé kí wọ́n ní onírọ̀ gbogbo wọn onírọ̀ burúkú ni wọ́n àwọn mọ̀rìn àjò táwọn jọ rìn ṣùgbọ́n ilẹ̀ tẹ́kù lórí dòdò lórílẹ̀ ẹ bá mójútó àwọn mọ̀mí ẹ dàkún gbogbo iye tó bá ṣe ẹ ní bọ́dì ni kó máa gbọ́dọ̀ yányán ẹ sáà máa rántẹ́ pé ebi náà mọ̀ wá wò wọ́n àmọ́ wọn ò tún gbọ́dọ̀ lọ láì mọ̀ bí ṣe wo òbí kọ̀ọ̀kan ẹ bá rẹ́ nìkan tó ṣe bíríkìlẹ́yà nínú òbí ó ṣe fọ́nìṣọ̀ ló kọ́ ó ṣe fi hàn ọlọ́mọ fún àlùbáríkà tí ìtì wù ní pé ọjọ́ wa iṣẹ́ yìí lálùbáríkà bá òun ni ó jókòó tì àmọ́rú wọn ẹnu wọ̀gọ̀rọ̀ wọn ayé a máa wọn especially ẹni tó bá lóye nu wọn láti gbéṣẹ́ yẹn lọ́mọ lọ́wọ́ wọ́n máa rí kọ́ ọmọ ọ̀rùn ní láyé àwọn nígbà míì inú rẹ̀ ó sì máa dùn pé wọ́n má tún kó sí má tún kó ságbá kò yìí mọ́ wọ́n yàtọ̀ mí ò ní bóyá tí wọ́n bá tẹ̀ ṣe bóyá tí wọ́n bá dọ̀hún ìyá bá ń jẹun wọ́n tún máa fi tiẹ̀ wọ́n máa fi ẹ̀ fi é ọmọ ẹlòmíì àtúnrò bẹ́ẹ̀ wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura ọmọ pé láì mà pé iṣẹ́ nkálukú nkálukú níṣẹ́ ọwọ́ ẹ̀ tí ó jèrè ẹ̀wọ̀n àjọ ọ̀rọ̀ wa yata'allamun olùwàní tí wọ́n ń kọ́ yìí ma yadurruhum níjó kó bá wọn ni wala yanfa'uhum wọn ò lè jèrè ẹ̀ kó sáǹfà níbẹ̀ fún wọn kò sí sinmi ẹ̀mí ẹ̀tọ́ máa ma tán pè ní àtàádà èrè jẹ́ wọnàjà kìnyàn jẹ́ ní ọ̀la wọlfàlà ẹni ìjèrè wọlfàì awolfọ́ọ̀z aláwìn wọn lẹ́nu tó jèrè wọn jọ ọlọ́run gbogbo ẹ̀ lọ́lọ́run ọba fi ròyìn àwọn ẹni rè nínú alukur'an هذه الأمور لا تتأتى إلا في الإيمان الصحيح wàlàámẹ́lì asọ́ọ̀lù èyí lè jèrè àfi kó dó níbi tọ́lọ̀ wọn bá ní ó dó níbi ìmánì àti iṣẹ́ rí ìdá ìkà burúkú ni ìkà burúkú ni àti wá sọ̀rọ̀ níwọ̀nba ǹjẹ́ onídá lè túbá ó lè túbá o bó ṣe lágbára bọ́lọ̀ ṣe ń kéfèé yìí mo bá ìtúbá kó tó kú ọlọ́run gbà tútù bẹ́ẹ̀ tó lóun ò ṣe mọ́ ọlọ́run ò ṣe mọ́ ni bẹ́ẹ̀ ṣùgbọ́n o lọ́pọ̀lọpọ̀ àwọn idán kan bẹ kì í gbọ́ kì í gbà kì í gbọ́ kì í gbà òun náà ni lọ́pọ̀lọpọ̀ tí èèyàn bá fi dé stéèjì tó fi ní àṣepọ̀ pẹ̀lú àlìjánu torí pé wọ́n ti gbé má jẹ̀mú lé lọ́wọ́ bọ́bá ó ti wọ́ o ọ̀wọ́rọ̀ padà wọn ẹlòmíì ò fi ronú ronú pé a òun náà fẹ́ padà tó bá rí ẹni bá sọ yóò kàn mọ́ wá ní ó ti kọjá ẹnìkan bẹ báwọn lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ronú ọmọ báyìí ó lè dájú tó bá ti dájú òkú báyìí ó sì fẹ́ràn kó máa dájú òkú ó ti lọ kí ìwà pọ̀ àwọn tó wá súnmọ́ rẹ̀ fún mi ṣe yí ẹ sì dákẹ́ lọ lágbẹ́ bàbá kíní kan bàtọ́ yíyá ló voice out pé àwọn ti rìnrìn àjò kan kò ṣe padà mọ́ kò ṣe padà mọ́ ọ ní kí ló dé ní à ẹ ṣe ṣe fáàrù kẹ́ẹ̀sì kíní kan ní à ìmọ̀ tí wọ́n hàn wọ́n hàn ní yàrá yẹ ìmọ̀ wọn níbi tó rúkọ ọ̀hún dé tó gbajúmọ̀ èdè gbogbo bẹ́ẹ̀ ló wọ́n yà rèé dé àdéhùn táwọn jọ gbére ní ti ń ṣeun rèé òun náà ti fẹ́ túbà torí pé ìmánì tí ó tí ó tí ó tí ó wọ tí ó jẹ́ wá rẹ̀ tí ó tì kò sí ìkíni jẹ́ pé kíní ọ̀wọ̀ ọ̀dà ìwọ̀tẹ̀ tí kó dúró wá fi ìyókù lẹ̀ fọlọ́ kò sí irú ìmánì náà ìmánì tá a ṣe ń wò yìí lẹ́dá adùnní ẹ̀ríkà ọlọ́run anábìá ní halawatul ìmánì adùn nígbàgbọ́ wàláhì ó dùn ju gbogbo nǹkan téèyàn lè rò pé adùn ní láyé yìí lọ halawatul ìmánì bẹ́ẹ̀ rẹ̀ ní ibi tí ń gbádùn nǹkan kan nínú iṣẹ́ ẹbú wàláhì lam yazuk zawqal ìmánì tó bá tọ́ ìmánì yóò mọ̀ pé aa ah, bó ni ó ṣe tọ́ wò ìnígbàgbọ́ mahabbatullah wa mahabbatu rasulillah kò sí tó dùn tó láyé rahatu naf ọ̀kan náà àwọn ẹni rí ká parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ al-allamatu ibn al ń ròyìn àfa rẹ̀ sheikh islam ibn taymiya alayhi rahmatullah ẹni rí wọ́n ti mẹ́wọ́n ó rí oríṣiríṣi ìṣòro ọwọ́ sọ̀rọ̀ kan ó ní al-mahbus alimagbata ti mẹ́wọ̀n káàkiri náà ṣe ẹ̀yà jẹ́ ti wọn inú nǹkan dùn sí ni torí pé bẹ́ẹ̀ fi wọn sínú ilé pé ẹ tì mọ́lé ọ̀nà ó ti di òun náà tí ọlọ́wọ̀n ọba sí ni bẹ́ẹ̀ ṣe torí pé ìfẹ́fẹ́ ṣe gẹ́fẹ́ ní òun lára àfi tẹ́ bá lè rí ọkàn yìí tẹ́ bá rí ìjàlógún falmahbusu man hubista qalbu ẹ̀fẹ́ bá rí ọkàn rẹ̀ blọ́k tẹ́ yọ ìmánì yẹn kú òun lẹ òun lọ́yìn ọ̀fẹ́ ìka ṣe òun ó gbé jáde níbẹ̀ yìí òun kàn rí ìlú ìdùnnú ni ìfìjẹ́ pé gbọ́dọ̀ ń bá ẹlòmíì. ẹnna ẹ̀yà jáàbù máa la ẹ̀lá láti ẹ̀ ẹ̀sẹ̀ kìíní kan wọ́n kàn máa rẹ̀ rìn anabi ní sallallahu alayhi wa sallam imani ìdá bàṣára bàṣáṣà kẹlkọl tó báyìí match mọ́nú ọkàn kọ́mọ ti wọnú ọkàn ni kò tún jáde mọ́ o ó ti dúró ti dúró nù gbogbo kánà gbogbo ilé ayé ìyàwó ṣe fún un wọn sábẹ́ anabi wọ́n sì ń gé wọn eriban eriban wọ́n ní àwọn gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ sọ́kọ́ ṣẹta nábì mà wọ́n gé ọwọ́ ṣíṣe ṣe aṣáájú aláhìláhà ìlọ́lá wọ́n aṣáájú àná wọ́n tún gé ọwọ́ kejì wọ́n gé ẹsẹ̀ kí wọ́n máa gé yẹn kí wọ́n máa gàdá rẹ̀ nì torí pé kí ló kí ló ti ní sẹ̀rí Bilal pẹ̀lú aṣọ gbóná láàyè gbóná nínú ilẹ̀ gbóná wọ́n tún wá ní wọ́n máa wọ́ ọ́nlẹ̀ wúruwúru kí wọ́n á ṣe allah allah ẹnìkan sì ń bẹ lójú ogun wọ́n jọ ń jagun pẹ̀lú ọ̀tá ọ̀tá bẹ́ẹ̀ ní orí báyìí ọbẹ̀ níbi ọrùn báyìí ọkàn wíwó lòun ni ó ní vuz wa rabbil kaaba alhamdulilah mo díje mo búra pẹ̀lú ọlọ́run ẹni kú lọ gbólóhùn tó wí kan yìí fóso wàrọ̀ bẹ́ẹ̀ káàbà kẹfẹ́rí kan ń ṣe àgbákò òun bí olórí ọdún ló jèrè èrè wo ló tún kù tó lè jẹ ẹ bá wá dìde ẹ lọ́nà kíní kíní àwọn kíní bò lọ́rọ́ wọn jẹ wọn ni ọmọ pé tó ti ná là ṣàhádà ó kú sójú ọ̀nà ọlọ́run ó jèrè nù ó gbó ẹ ẹ ẹ ah kíni bò lẹ́sìn yìí bó lórí ashadu an la ilaha illallah òun náà ká jẹ́ ìyọ́kà gba ìsìlámù lẹ́ẹ̀kan náà tó bá ṣe pé ìyẹn lè rí nira kò tí ẹni máa ń pè nǹkan kan ṣe òun torí ìmánì bìtà ti lọ ìwé ẹ̀kọ́ nínú ìgbésí ayé àwọn ẹni rèé tó ẹni tí nǹkan wá ń ṣe tí wọ́n fún ní báyìí ní kò ṣe tí ò sí mánì tí ò tí ò nǹkan ń ti ń kó bọ́kọ̀lọpọ̀ yẹn rèé tó afẹ́tì ọ̀pọ̀lọpọ̀ èèyàn rẹ̀ kò sí mẹ́rin tó fi ẹ má ní kíní kan ní à ẹ lé ìfẹ́ pé kí wọ́n mọ̀ wí sẹ́nu tí wọ́n mọ̀ yóò mọ̀ yóò kú yìí ẹ rí ẹ̀rọ ọlọ́run bá kàn ọlọ́run kò ṣe wà lẹ́rú ẹ̀ lódodo kò ṣe lẹ́rú ọlọ́run ó lóun ní àwọn problems wàláhìn gbà tó ṣe ka problem yìí problem yìí pọ̀ tó tọ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu yóò ní àwọn àtúnyàrú kàtí ọmọ ṣe kó dún ní mọ́ kó sì nígbàgbọ́ pẹ̀lú ọlọ́ lẹ́sẹ̀ kan náà ló ní à ah, sẹ́kẹ̀ ṣe gbọ́mọ̀ sọ pé anábì ní àmọ̀ ṣe léyìí anábì ní àmọ̀ ṣe wọ́n ní à ìyẹn ní wọ́n á wí anábì ah, ah, ní àmọ̀ ṣe à òun ìsà anábì o à ìsà anábì wo ìbọn wọn lẹ́yìn anábì ní ọ́ ní ẹ̀ ní à òun ò tí òun ò tí kí wọ́n mọ kàkàkàkà òun òun ò tí ẹ fún un léyìí tó yẹ pé òbítọ́ èmi ò léyìí tó yẹ pé wà lọ síbò mi ṣùgbọ́n ọmọ ènìyàn ṣe rí nù wọ́n kàn wọ́n ti ní ọkàn ọ̀gbẹ́ so ibi tí ó wàá rò pé sàádà wà èrè ayé ìrìnjẹ́ wà fàyẹ́tìlóbò fi yí aṣàkọ̀wà ibẹ̀ ni ó máa wá orí ibú káàkiri ẹni tí ń wá pé àní kí wọ́n kí wọ́n fi ẹ̀sìn máa ṣe kó sì máa ṣẹlẹ̀ kan náà a a tọ́ abẹ́olúwa kọ́mọ́sá mú wa dó kọ́mọ́sá mú kó sànú wa Allahumma inna nasaluka imana sabita وعملا صالحا يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته